èmi ọmọ yín ni Ọlájùmọ̀kẹ́. now coming back to the video tẹ́ ṣe wò tán yẹn fún ẹ̀yin tí ẹ ò bá mọ ẹni tẹ́ wò tán nínú fídíò yẹn tẹ́ ẹ̀ dẹ̀ mọ kankan nípa ẹ̀ orúkọ ẹ̀ ni Ọlájùmọ̀kẹ́ Òrìṣàgúnà tí gbogbo èèyàn mọ̀ sí Jùmọ̀kẹ́ oníbread Jùmọ̀kẹ́ the bread seller who is Jùmọ̀kẹ́ the bread seller àlàyé kékeré fáwọn tí wọ́n mọ̀ Jùmọ̀kẹ́ nígbà tí Jùmọ̀kẹ́ trend Jùmọ̀kẹ́ jẹ́ ọ̀dọ́bìnrin ẹni tí wọ́n bí lọ́dún 1989 ó jẹ́ ẹni tó ti bímọ méjì wọn kì í kọmọ fọlọ́mọ kọ́lọ́hún wò wọ́n dàgbà kó sọ wọ́n déèyàn. ní sometimes 2016 ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ òun ni Jùmọ̀kẹ́ ni ìràwọ̀ ẹ̀ jáde tó tàn kárí ayé gbajúgbajà ìlú mọ̀ọ́ká T.Y. Bello ó ń ya àwòrán model kan ní agbègbè kan ní ìlú Èkó bó ṣe ń ya àwòrán ẹni yìí ni Jùmọ̀kẹ́ tóun ń ta búrẹ́dì tó máa ń gbé bread sórí ó ń kiri búrẹ́dì ló ń tiẹ̀ lójú ọ̀nà jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ ti bí Èkó ṣe máa ń rìnà àwọn èèyàn máa polówó ọjà òun gbé búrẹ́dì sórí ó sì ń ta ọjà rẹ̀ lọ. fortunately lójijì òun ni ìgbà tí wọ́n tèkè àwọn shot àwọn pictures tí wọ́n yà ní àdúgbò yẹn tán tán dé studio tí wọ́n láti máa preview àwọn pictures tí wọ́n lọ yà ni wọ́n wá rí ẹnìkan tó ń ta bread tí ó kọ̀ hàn nínú fọ́tò nínú àwọn kan nínú àwọn fọ́tò tàbí nínú ọ̀kan nínú àwọn fọ́tò tí wọ́n yà and they were like wow ẹni tó dẹ̀ ń ta búrẹ́dì yìí ó jọ mọ́dẹ̀lì o ẹ̀rí statue ẹ̀ ni bí ó dẹ̀ pé bí Jùmọ̀kẹ́ ṣe photobomb picture yẹn ó tún jẹ́ kí picture yẹn that particular picture tó call attention àwọn èèyàn àwọn photographers yẹn sí Jùmọ̀kẹ́ ó jẹ́ kí picture yẹn kó tún look beautified kó tún kó tún rẹwà sí i wọ́n wà pé ah bó dẹ̀ ṣe jáde ní inú fọ́tò yìí ó dẹ̀ kí fọ́tò yẹn tún fine sí o ah stature tiẹ̀ gan jọ model bí wọ́n ṣe pick interest lórí ọmọbìnrin tó ń ta búrẹ́dì lójú títì nìyẹn ni wọ́n bá mú àwòrán tí Jùmọ̀kẹ́ ti hàn nínú ẹ̀ yẹn ni wọ́n bá mú padà lọ sí àdúgbò tí wọ́n ti ya fọ́tò yẹn tí Jùmọ̀kẹ́ fi hàn yẹn wọ́n wá fi hàn gbogbo àwọn èèyàn káàkiri ṣé ẹ mọ ọmọbìnrin yìí ṣé ẹ mọ arábìnrin ṣé ẹ mọ arábìnrin ṣé ẹ mọ arábìnrin wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi píkṣọ̀ Jùmọ̀kẹ́ hàn káàkiri nìyẹn nígbà tí Jùmọ̀kẹ́ tún wá kiri padà lọ sí àdúgbò yẹn ní àwọn tí wọ́n ti ẹ mọ̀ pé ìjọ́ tí wọ́n lọ yẹn wọn ò rí ẹni tó mọ̀ ẹ má gbàgbé pé arábìnrin yìí kiri lọ sí àdúgbò yẹn ni ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ń gbé nígbà tó wá di ọjọ́ míì tí orí aṣẹ̀dá tó tún gbé Jùmọ̀kẹ́ lọ sádùúgbò yìí padà tó lọ kiri búrẹ́dì ńbẹ̀ láwọn yẹn wọ́n pé ah arábìnrin ni wọ́n wà tí ó wà ní fọ́tò kan tó ń kiri búrẹ́dì wọ́n ní ọmọ tí ń wá ẹ̀ ẹ̀rù tiẹ̀ ń bà ta ló ń wá mi kí ló ń wá mi fún à wọ́n ti ń fi píkì ẹ̀hàn káàkiri wọ́n ti ń wá ẹ wọ́n ti ń wá ẹ bó ṣe di pé wọ́n mú dé ọ̀dọ̀ àwọn tiwa ìbèrè yẹn pé arábìnrin ń búrẹ́dì tẹ́ ẹ fi hàn wá nínú fọ́tò tẹ́ ẹ mú kí àti rí o bí ó ṣe di wípé jùmọ̀kẹ́ oníbúrẹ́dì yìí ó pàdé tiwa ìbèlò ìbẹ̀rẹ̀ oríire ẹ̀ nìyẹn ló wá di wípé wọ́n ṣàṣọ déèyàn wọ́n wọṣọ wọ́n kọ bí a ti ṣe ń ṣe bí oge bí a ti ṣe ń ṣe modeling wọ́n kọ everything wọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sign ẹ̀ àwọn complain àní àwọn complain tó ń ta búrẹ́dì tí wọ́n sọ di ambassador wọn ìràwọ̀ ẹ̀ kàn. gbogbo àwọn tó support mi láti two thousand and sixteen this day newspaper àti tiwa bello Chijimoto Moses Amatado fún Payport Stellis Bakery Abuja Aunty Asuka IPTC Scanbic àti lọ́ọ̀yà mi àti my beautiful manager Qtebi Ife. Thank you. Ó fẹ́ dàbí pé lásìkò tá à ń sọ yìí, òun nìkan ni the only celebrity in Nigeria nítorí pé oro jumo ke oníbúrẹ́dì nikan ni gbogbo èèyàn ń sọ. ni nìkan làwọn èèyàn fẹ́ bá and thank God òun na ń blend 2016 òun ni ori ogbe jumo ke ko olore aláwo ìkọnu méjèèjì ọdún 2016 ló ṣẹlẹ̀ so nígbà tó di bíi eh, gbogbo ìgbà tá à ń sọ yìí àwọn iléeṣẹ́ ńláńlá àwọn ó ń báwọn èèyàn ó ń ṣe aṣojú iléeṣẹ́ tá a mọ̀ sí influencing ọ̀pọ̀lọpọ̀ àwọn modeling agencies ni wọ́n sign Jùmọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ah, ẹ wò ibi tí àwọn Jùmọ̀kẹ́ tàn dé ó di pé gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹlẹ́dàá pé kó gbé àwọn náà kó aláwore bíi ti jùmọ̀kẹ́ òrìṣàgúnà ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni wọ́n fẹ́ bá jùmọ̀kẹ́ òrìṣàgúnà dòwò pọ̀ ìràwọ̀ ẹ̀ búyọ débi pé àwọn ilé òkè òkun bíi CNN BBC gbogbo wọn ni wọ́n gbé jùmọ̀kẹ́ òrìṣàgúnà all the attention was just on her àwọn èèyàn jùmọ̀kẹ́ wá di prayer point ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àti ọ̀pọ̀lọpọ̀ church ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà láti tún tẹra ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan láti lè fi rí aláwòore bíi ti jùmọ̀kẹ́ àsìkò tá à ń sọ yìí àsìkò tó ṣe wípé ayé yẹ jùmọ̀kẹ́ gidigidi ni CNN gbé BBC gbé kámẹ́ tí wàá sọ àwọn iléeṣẹ́ ètò ìròyìn nílẹ̀ nàìjíríà àwọn ìwé ìròyìn she was just everywhere ní that twenty sixteen okay down the lane nígbà tó ń di nǹkan bíi twenty eighteen or something láàárín yẹn àwọn nǹkan kó bẹ̀rẹ̀ sí ní jẹyọ tó fẹ́ dàbí ìpèníjà ah, ẹ jẹ́ kí jẹ́ mi ò mẹ́nu bá pé gbogbo àwọn most of our tv shows they want to have Jùmọ̀ gbogbo èèyàn ló wá fẹ́ bá Jùmọ̀kẹ́ ṣe all right ọkọ jùmọ̀kẹ́ ó ní jùmọ̀kẹ́ ti sòun di bébísítà ó máa dà wọn ọmọ méjì sílẹ̀ fóun ó máa lọ tí pé máa ń wọlé lálẹ́ òun ò kí ń complain because òun understand nature jùmọ̀kẹ́ ò tún ní kò tún ní bìkítà ó ṣáà sóríṣiríṣi pé ilé jùmọ̀kẹ́ kù díẹ̀ kó wó ó ní ìgbéraga ti wọ jùmọ̀kẹ́ lẹ́wù jùmọ̀kẹ́ ti ń gbéraga oríṣiríṣi là ń gbọ́ lásìkò náà láàrin òun àti ọkọ ẹ̀ ó ní in fact bùkátà ti fẹ́ pa òun because àwọn èèyàn lérò wípé bí òkìkí yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni owó tó ti wà lọ́wọ́ àwọn ìyẹn ọkọ ló ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ni owó tó ti wà lọ́wọ́ àwọn ṣe pọ̀ tó ó léléyìí tí wàá jẹ́ ìpèníjà ńlá gbogbo èèyàn ló fẹ́ gbọ́n mu wọ́n fẹ́ bù láńbẹ̀ wọ́n fẹ́ bù mú ńbẹ̀ ó ní kò sì rí bẹ́ẹ̀. nígbà tó yá Jùmọ̀kẹ́ ń gbìyànjú láti you know láti torí Ìrè ló ti wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun so kò ń ṣẹni tó yìí ní ìmọ̀ ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí alára e, èèbù ẹnu ẹ̀ ò dánmọ́rán kò tiẹ̀ lè sọ rárá. mo pẹ́ sórí mi ti jẹ́ bí inspiration fọ́pọ̀lọpọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ sórí mi látẹnu tèmi gangan kìí ṣe tẹ́tí gbọ́ lórí news olórí tv olórí rédíò mo fẹ́ kẹ́ gbọ́ látẹnu tèmi gangan àmọ́ ní gbogbo àsìkò tá à ń sọ yìí wọ́n ti ń kọ́jú mọ̀kẹ́ bí a ti ṣe ń ṣe èbò ó sì ń gbìyànjú ó sì ń ṣe dáadáa náà lójijì ní ìràwọ̀ Jùmọ̀kẹ́ kò lọ díẹ̀díẹ̀ ṣé mo pé ọ̀tọ̀ ní kó máa sọ pé á ah, ìràwọ̀ ẹ̀ ti ń lọ díẹ̀díẹ̀ rárá o ó kọ̀ wálẹ̀ bó ṣe rú bó ṣe dìde lójijì bẹ́ẹ̀ náà nìràwọ̀ yẹn wálẹ̀ wíì lójijì amúgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wá àkọ́ tí ẹ̀ wá ńgbà tó tó bíá bí ọdún 2019 tí mi ò bá ṣí tí mi bá ṣí àwọn èèyàn wà ní jùmọ̀kẹ́ mọ́ tó fi wọ twenty twenty àwọn èèyàn ò gbúrò jùmọ̀kẹ́ mọ́ wọn ò rí jùmọ̀kẹ́ mọ́ nobody can say bí jùmọ̀kẹ́ bó ṣe rìn lélẹ̀ ẹ wọ pẹ̀yìn tẹ̀ mọ́ jùmọ̀kẹ́ ẹ ti jẹ́ kí n tún fún yín nìkan nínú àwọn fídíò jùmọ̀kẹ́ ẹ wò. mo jí normally láàárọ̀ ọjọ́ yẹn mo pray mo fún àmọ́ mi lóúnjẹ mo gbé gba búrẹ́dì mi mo kiri lọ mo ráwọn kan tó ń ya fọ́tò wọ́n gbé kámẹ́rà dání mi ṣe fẹ́ kọjá wọ́n ní àwọn kan ní kí n padà àwọn kan ní kí n kọjá àwọn kan ní kí n padà àwọn kan ní kí n èmi díẹ̀ náà àwọn customers mo fẹ́ lọ ta ọjà fún ní other side bí mo ṣe kọjá nìyẹn ọjọ́ kejì mo kiri lọ sí estate yẹn náà sọ ní ìbọ̀kan wá rí mi pé ọmọ ní búrẹ́dì wà mo sọ̀rọ̀ mo fẹ́ ra búrẹ́dì gan ni wọ́n á nà àwọn ò ra búrẹ́dì o mo ní ó ní àwọn àlànà tí wọ́n ya fọ́tò tí mo kọjá lánàá yẹn pé àwọn tó ya fọ́tò yẹn pé wọ́n ń wá mi o ẹ̀rú bà mí gan mo ní à kí ló ṣe ló ní àkóso yẹn pé fọ́tò yẹn páwọn yẹn láìkì ẹ̀ gan ni. òun nìyẹn kò wá bí mo ṣe ń sọ lọ kò sẹ́ni tó lè sọ pé báyìí ní báyìí ni Jùmọ̀kẹ́ wà kò sẹ́ni tó lè sọ pàtó ìgbésí ayé Jùmọ̀kẹ́ mọ́ gbogbo àwọn social media tí wọ́n ṣí fún Jùmọ̀kẹ́ kò sí kankan tó ṣiṣẹ́ ní gbogbo ẹ̀ mọ́ tí bá sọ pé kò ṣiṣẹ́ òun ni wípé Jùmọ̀kẹ́ ò póòsì nǹkan kan sí orí social media mọ́ nígbà tó yá láwọn èèyàn wá wòye pé ah, ó ti ń pẹ́ a ò gbúrò Jùmọ̀kẹ́ tá ló mọ ibi tí Jùmọ̀kẹ́ wà ìdá ó ń ṣe dáadáa tàbí kò ṣe dáadáa èyí tí ẹ̀ ṣáà lè sọ pé a ah, Jùmọ̀kẹ́ ó tiẹ̀ ṣì ń póòsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ kò sí kankan nínú gbogbo social media ẹ̀ tó post sí mọ́ tó ṣiṣẹ́ mọ́ àwọn èèyàn bá bèèrè lọ́wọ́ àwọn management àwọn tí wọ́n manage Jùmọ̀kẹ́ ń gbà náà pé ah, ẹ̀yin management Jùmọ̀kẹ́ ẹ tó fún ọbí tí Jùmọ̀kẹ́ wà kò sẹ́ni tó ń sọ̀rọ̀ kò sẹ́ni tó sẹ́ni dẹ̀ up to this moment àmọ́ nínú àwọn nǹkan tẹ́rẹ́tẹ́rẹ́ ta kàn ń gbọ́ káàkiri tí ò tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bóyá irọ́ ni bóyá òótọ́ ni tá à ń gbọ́ káàkiri ni wípé jùmọ̀kẹ́ wọ́n ní ìgbéraga wọ̀ ọ́ lẹ́wù wọ́n ní ìgbéraga yìí bó sì jẹ́ ìgbéraga mo sọ fún yín pé nǹkan tá à ń gbọ́ tí ò fìdí múlẹ̀ àwọn kan ní rárá o kò rí bẹ́ẹ̀ o àwọn iléeṣẹ́ tí wọ́n sàn ní jùmọ̀kẹ́ láti jẹ́ aṣojú wọn láti jẹ́ model fún wọn ọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn iléeṣẹ́ yẹn wọn ò rí ní ìhun contract wọn pẹ̀lú jùmọ̀kẹ́ àwọn kan sọ wípé ẹni tó promise jùmọ̀kẹ́ ní ilé pòun ó sanwó ilé ọdún márùn-ún eléyìí tí wọ́n yẹ pé wọ́n á ti furnish gbogbo ohun tí Jùmọ̀kẹ́ bá nílò nínú ilé yẹn ló ti máa wà níbẹ̀ àga ni gbogbo ohun téèyàn bá nílò nínú ilé ni ó ti wà níbẹ̀ tí wọ́n ń pè ní fully furnished house wọ́n ní ẹni tó promise pé òun ó gba ilé tí wọ́n ti furnish tí eh, tóun ó sì sanwó ọdún márùn-ún fún Jùmọ̀kẹ́ sí agbègbè Lẹ́kí wọ́n lẹ́ni náà wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ wípé agbègbè Yáàbá ló padà lọ san ló padà lọ gba ilé fún un sí wọ́n ní kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe ilé tó wà up to the standard ipe ipe ngbà tó wá ṣá ipe owó ọdún kan ààbọ̀ ni ngbà tó wá yá Jùmọ̀kẹ́ wọn ló wá ń struggle nínú ìgbésí ayé ẹ̀ ipe so kò kò meet up mọ́ financially pé Jùmọ̀kẹ́ ò meet up mọ́ financially so ó ti ó ti padà lulẹ̀ kò jẹ́ èèyàn mọ́ ó ti padà lulẹ̀ ohun tá à ń gbọ́ nìyẹn o ṣé òótọ́ ni ṣé rọ́ ni ẹnìkan ò lè sọ torí wípé àwọn management ò jáde láti fún wa ní update àárí post jùmọ̀kẹ́ àgbọ̀n nǹkan kan nípa jùmọ̀kẹ́ àmọ́ àwọn kan tó wá sọ pé à ó tún lè má rí bẹ́ẹ̀ o wípé bóyá jùmọ̀kẹ́ lọ sí ilé ẹ̀kọ́ láti lọ kẹ́ ẹ̀kọ́ wípé ó wá fẹ́ padà wá kó wá di ìzẹ̀báǹgà kó kọ̀ wá ṣọ́ọ̀kì wá pẹ̀lú surprise kó ti bẹ̀rẹ̀ sí ní sèbò friendly kó ti bẹ̀rẹ̀ sí ní ọ́nì bóyá nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn tá a fi gbúrò Jùmọ̀kẹ́ ní pé bóyá ó dìídì fi gbogbo ihun tó ń ṣe sílẹ̀ pátápátá láti padà lọ sí ilé ìwé torí mo rántí pé nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ Jùmọ̀kẹ́ ń gbà nínú àwọn fídíò tí wọ́n ṣe fún íńtábìù tí wọ́n ṣe fún kó tó di pé a ò gbúrò ẹ̀ mọ́ ó sọ pé ó wu òun láti so people are now saying that bóyá she has gone back to school akọ̀dé pé you know my name is Olajumoke Orishangunan the former the bread seller award <laughs> I don't know so people are saying that ká ní So, tọ́ <sighs> kò sí nǹkan fẹ́ ṣe sí i ṣáàdì ní sùúrù náà ni àárẹ̀ sọ̀rọ̀ but ó sì jẹ́ mystery ó sì jẹ́ kàyéfì fún wa pé how come táàkọ̀ tí ẹgbẹ́ nǹkan kan pa Jùmọ̀kẹ́ lọ mọ́ fún ọdún bíi mélòó kan just like that the superstar, the megastar, and no one can say our whereabouts. Um, all right, that is all about Jumoke Orishaguna, the popular bread seller. Some èèyàn máa ń pè ní Jumoke Oníbúrẹ́dì tí ìràwọ̀ ẹ̀ come lọ́dún 2016 àmọ́ ọdún méjì sọdún mẹ́ta sásìkò náà kò sì sẹ́ni tó gbúrò jùmọ̀kẹ́ tó mọ ibi tí jùmọ̀kẹ́ wà or know where about jùmọ̀kẹ́ kò sí àgbọn kankan mọ́ táwọn èèyàn sì ń bẹ̀rẹ̀ lórí ìtàkùn ajára pé ibo gangan ni jùmọ̀kẹ́ wà. nobody wey no fit to make am. ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ayé yín ṣẹlẹ̀ rẹ̀ pé gbàyé tó wù yín lẹ́ ń gbé àbí gbàyé táwọn èèyàn fẹ́ kẹ́ ẹ ojókòó kalẹ̀ ojókòó tẹtẹrẹ òun bí ti ara ẹ lórí ìjókòó òun retí èèyàn tó máa wá ẹ̀pù ẹ lórí ìjókòó tó máa ní agba fáìnà agba tẹ́nà kó jáde lọ kó lọ wá sẹ́kọ̀ bí ti ara ẹ jáde tó bá ní tó tèmi gan ti rí tó bá sọ sórí tèmi gan fún ẹ wàá níwò tó bá ń gbọ́ ọlájùmọ̀kẹ́ ọlájùmọ̀kẹ́ kèé sí ọlájùmọ̀kẹ́ mo ní búrẹ́dì o ọlájùmọ̀kẹ́ ọmọ èrè ọlájùmọ̀kẹ́ yẹ́dìrẹ́sà yẹ́dìrẹ́sà ni mo kọ́.